islam wọn bàbá wọn pariwo pé wọn gbà wọn nípa ọmọ ti di nǹkan méjì kù nítorí wọn gbọ́rọ̀ sápá kan náà lẹ́nu ẹlòmíì obìnrin lọba lọ girlfriend ló fi di nǹkan méjì ẹlòmíì ọkùnrin náà sì ni ló fi di nǹkan méjì tó mọ́tútù ẹ̀sìn tiẹ̀ náà kò sí kò sí ń tẹ́ aníláyé tó dàbí ẹ̀sìn gbogbo ń tẹ́ aní pátá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn ọmọ ni gbogbo ń tẹ́ aní pátá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn ọmọ ni gẹ́gẹ́ bí n ta sọ lásìkò òun bá ti ń súnmọ́ ẹ̀rí fún òun lọ wọ́n ti mú un lọ tó torí de eléyìí báyìí kò tá a mú wáyé kò tá a rí láyé yìí kò sí nǹkan tá a rí láyé yìí sọ́dà bí ẹ̀sìn pápọ̀ ẹ̀sìn Islam gbogbo ẹni tó bá lẹ́sìn Islam gbogbo dáadáa ló ti ní o gbogbo ẹni tí ò bá lẹ́sìn Islam kò ní nǹkan kan tá a lè pè dáadáa mójútó ẹ̀sìn Islam rẹ mẹ́sẹ̀jì ẹni tí ó gbọ́rọ̀ sọ́tọ̀ ẹ̀sìn Islam lẹ́nu fọ́ ọmọ bàtà ara bẹ́ẹ̀ fọ́ ọ̀dẹni tí ó padànù ọlọ́run bá kọ́ mẹ́tẹ̀ká padànù ọlọ́kọ́ ràn wá lọ́wọ́ lórí àtijọ́ kan. nínú àwọn èèyàn tó ṣe rí pé wọn àgbà ọlọ́run ọba gbọ́ nípa pàgbígbà ó ti wá lọ́kàn nínú ẹni tí ó ṣe nírọ̀rùn fún láti lọ sí hajj sì gbá lọ́wọ́ wa ọlọ́run ti wá lọ́kàn nínú ẹni tí ó ṣe kékeré sí àwọn àyà rẹ̀ ti wá lọ́kàn nínú ẹni tí ó bọ̀ ọba ó ti wá nínú ẹni tí ó máa dínà láti gbọ́ tí wọ́n lọ́kàn nínú ẹni tí ọ̀nà ọ̀gbìn lọ sí bí ẹ̀sìn rẹ̀ ọlọ́run ọba ń bẹ̀ ọ́ wọ́n ti wá lọ́kàn nínú ẹni tẹ́ni kan ó lè ti lọ́nà tí wọ́n tí fi ní mọ̀nà ni wọ́n ti wá tí fi ní lọ́nà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك طبعا بيرك وعليكم السلام Thank you tó bá fẹ́ bèèrè pé ọmọ tá a lọ sí tó wá institution tó wá sí higher institution yẹn tó náà wá gbowó kalẹ̀ kíkí one million naira òfin rẹ̀ sí ọlọ́run ọba lọ́wọ́ àbí mọ́tò òfin rẹ̀ sí ọlọ́run ọba lọ́wọ́ kíkà gbowó lọ́wọ́ rẹ̀ kápá mọ́tò lọ́wọ́ rẹ̀ kíkà wájú tó dúró wúrà àbí káwájú tó ti rí one million yẹn bẹ́ẹ̀ òbúrúkọ wájú nítorí pé ọmọ rẹ̀ lẹ́yìn tó ṣe pé kò ní fẹ́ ilé ìwé lọ́lọ́ ilé ìwé tó wà náà nígbà tí a ká máa sanwó ilé ìwé rẹ̀ ọwọ́ àti one million wa fún mi dá sí tọ́lọ̀ ẹ̀ka wá sí kọ́mọ́jẹ̀ pé ń jáde rẹ̀ nítorí káwa náà ló bá ẹ̀dínkù ara lọ́wọ́ lórí ìbàjẹ́ ẹ máa ń sọ̀láyé tó mú wa ibi kìí ṣe kó lè ní jà òsì tó burú ká gbowó lọ́wọ́ rẹ̀ àmọ́ sí àlàyé rẹ̀ tí ọba múná lórí ọ̀tọ̀ ká gbowó lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tó gbowó lọ́wọ́ olè lábẹ́ òfin olè lọ́nà láti jẹni tí ọ̀ràn lọ́wọ́ láti fi wo olè sílẹ̀ òun lọ́jà ètò kíkájẹni tí ọ̀ràn lọ́wọ́ lórí àdìmọ̀ àjálẹ̀ eléyìí túmọ̀ sí wípé ẹrìn ẹ̀sìn ọlọ́run lọ ètò ti ti kọjá pé òbí ọ̀wà gbowó fún wa gbà lọ́wọ́ rẹ̀ kọ́ oúnjẹ àgbo gbowó fún wa gbà lọ́wọ́ rẹ̀ lókè ìgbà tí a bá ti mọ̀ pé fẹ́ẹ́ ti ń àyàgbà ìta máa ti dá o nípa tó ti rówó pàápàá jùlọ tá a bá mọ òdòdó fẹ́ẹ̀rẹ̀ fẹ́ẹ́ àwàdì nítorí ká má bàa gbọ́ pàkópa ká má bàa jẹ́ pàwọn lọ́wọ́ láti ṣàkóso lọ àlejò sọ. obìnrin tí ló bá lọ sí mẹ́ta ní àwọn ọ̀fẹ́ kó tẹ̀ lọ sí alhamdulilayi obìnrin tí ọlọsẹ mátíkà báyìí ká máa pè mátíkà torí báwọn èèyàn.